glad and happy to inform everyone now that uh, the arrival of the General Overseer of uh, the Redeemed Christian Church of God is very, very close. As you can see, the helicopter that will drop him is already around this venue now. We are presently at uh, really Igbon's palace now. And uh, if you can view from afar, you see the helicopter. The trooper is looking around to locate this venue now to make sure that uh, they got the signal to have its landing. So that's what we do. So now here the men of security on ground waiting for the trooper to come down now. And that is the moment we are waiting for. In the meantime, it's getting closer here. And that's the trooper. You can see that. You can see that. You can see that. you see that? And that's the trooper. That's the trooper. That's the dropper. That is the dropper. Offer. E. Oh my. somewhere to. Ah, no issue. Yeah. As I, I don't hear that sound since. We are so sorry to get you off the line because the dropper is yet to land and uh, the breeze the dust is very very very very wild is uncontrollable here so it's looking for means to get a landing here now so we hope with time we'll keep you We'll keep everybody posted. And that's the moment. The trooper is coming back again to have his landing. We hope we get or we will get it captured in a because he's yet to have his landing. Uh, we hope the pilot is trying to get a safe landing and that's the moment we are facing here now but presently we are at uh, inside Olugbon's palace now to make sure that uh, the proper land proper is I guess is trying to get the proper landing. That is the problem now. But in the meantime, it's coming back again. Very soon. Very, very soon. So, that's what we try to do. So, yeah, he comes again. Yeah, he comes again. Here he comes again. He's trying to find his landing again. We hope he lands proper this time around. Here is the tropper again. Here is the tropper. You can see him very, very close. You can see him coming close again. Let's get it this time around. That's the tropper again. That is the trouble again. That is the trouble again. You can see the dust again. The trouble is coming landing now. You can see that. And this massive dust is too much for bearing. Please bear with us again. We can cope with that. And uh, we have to hide for a while. So please, while it gets down, we let you know that uh, the has landed. But in the meantime, we can't get close to that dropper. But uh, we're trying to clear the airwaves now to make sure that uh, we have a proper landing. <laughs> And that is the landing of the general overseer. And you can see the trooper. This trooper it's a very, very wonderful one here in the city of Okomosho. And we are now at uh, Olubon's uh, uh, uh, Palace. Oba Francis Adeshola, the Oluban of go, Ogbomoso, and that's where the trapper lands right now. So we hope, in the meantime, that uh, Baba Deboya has arrived. Baba has arrived. Thank God he arrived safely, and the trapper is here. Really thank God for that. And here's the moment we're waiting for, for everyone to come and witness his arrival. and uh, and uh, Aries Kábíyèsí Ọba Francis Olúṣọlá Olúgbọ́n of Igbọ́n. That's the moment we are waiting for his arrival, and uh, that is moment, and that is the Kábíyèsí himself. You're highly welcome. You're highly welcome, and that is the trooper. of the general overseer uh, of the Christian, Redeemed Christian Church of God, Baba Adeboye himself. You're highly welcome, Baba. Highly welcome. As the man of God, you're highly welcome. As you can see him, highly welcome. Highly welcome. Highly welcome. God bless you highly welcome. Highly welcome. That's his arrival. Baba has arrived. Thank you, Baba. Thank you. And, uh, amen. and that is it. That is the trooper being landed in uh, the Olubos Palace here in the city of Bomosho. And that is the moment. So now, any moment from now, we proceed to his palace. And from his palace, we are moving to the ground of uh, the program been take place, eh, that's what we do. So, Baba is ready to leave for the for the venue of this wonderful program being taking place now. That's what we will do. So, that is where we move now. So, in the meantime, the bars arrived and everybody is moving to the venue of down down down down down down is it part of you it's yes of good afternoon how are you Fine. camera lost three minutes. Please move now. I'm going through today. Initially, we thought we are moving straight to the ground, but uh, it seems Baba really, really, really wants to visit Orilegbos Palace first to make sure that uh, he have a spiritual touch at the Colors. All right. Okay. That's the moment. Coming down, nice presently in Baba Francis Olúṣọlá bàbá ló ń gbàlejò lénìí. Welcome daddy. I'm becoming That's olórí ẹ̀ta olóyè please please media kábíyèsí kábíyèsí media please no no no no media kábíyèsí please. Only one. Oh, got you. Kàmí lójú tún mi ṣe. Ọdún ìkàmí lójú yìí tún mi ṣe. Don't let me get my photography. Hello, hello. Yóò lé wa tó fẹ́ lò bí di àlẹ́ lẹ́yìn. Jáde Adégbòsùn. Ẹ ló ń sá, ọ̀ya. Ṣé máa ń ṣe kéde? Excuse me, my pastor. Hold on. Pastor, give him. Hello. Hello, hello. Sorry, sorry, sorry. See, hey, see, are you the security man? Hey, see, are you the security man? Oh yeah. No, I'm not. I'm not. I'm not.

anyone want to come in? I only just happened. Yeah, que no es nada POS, move back. The pillar is a marker. You have the zoom, sir. That's why those cameras have the zoom. Come to this side. If it's reflecting, all the photographs and down there. come to the other side, just walk around. What made you? Thank you.

Please, we are praying. I don't know if you can reduce the noise, please. We are praying. Don't go beyond. Olódùmarè ọba tó ní gbogbo agbára láyé àti lọ́run. Àdúpẹ́ lọ́wọ́ ni pé ọjọ́ pé òun lè fi mú wa wá sí ilé nì. Àyìn lógo gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tẹ̀lé. Àdúpẹ́ Olódùmarè kò ní ilé ìṣẹ̀lẹ̀ àti sáà ẹ̀ lè ṣe lé ní lọ́la ẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ wá gbọ́pẹ́ o ọ̀gá ọ̀gá ẹ wá gbà wa ọlọ́run yánu à ń fi ìjọba ìgbé lọ́wọ́ o ẹ̀yin lẹ́fọ́ má gbogbo ire tí ẹ ti ṣe fún wọn Olódùmarè èṣù ẹ má jẹ́ ó bàjẹ́ o ohun gbogbo tọ́kàn wọn fẹ́ fún rẹ lórí ẹ̀jẹ̀ bá mi ṣe fún wọn àtàwọn táyà àtàwọn ọmọ àti gbogbo àwọn ìjòyè ńláńlá gbogbo tó yí wọn ká Olódùmarè tó dára fún wọn ẹlẹ́ ibi jìnnà sí wọn ní ìlú Olódùmarè nílẹ̀ ìjọba yìí ní rere

onídàbí ó yá onídàbí gbé fún wa. All right, please, I need all the cameraman outside, please. All the media men, please, outside, please. All the media men, please, outside, please. All the media men, please, outside. All the media men, please, outside. All the media men, please, outside. Kí gbogbo àwọn abálẹ̀ lábẹ́ kábíyèsí ọ̀gbọ́n ní wọ́n máa máa sọ àìsàn àná lọ́wọ́ fún ọ̀lẹ́kùn náà. Yes, ṣáájú Amén, amén, amén.

Grace is ready to go to Orilegun High School now to go and join Baba Adeboye at the venue just to make sure that uh, continue with the program. So that's the moment. keep you posted. Get there. Make sure that. Uh, à ẹ. ká lọ kẹ wọn ò ní jẹ́ kí jókòó lọ́hùn. ìsìn eh? right all right all right that's the moment getting out of uh, Francis Ishola Olubon's uh, palace now. We are on our way to the venue where the event is being unfolding now. As you can see, we are back to uh, a lot of Gomosho indigenes, Igbo indigenes, or the Christian faithfuls in the land are waiting for Baba Deboye. So, in the meantime, we are on our way to the venue now. So we hope you keep in touch with us to show you the live moment here, live streaming of this wonderful program. So we urge you to please and please help us share this wonderful streaming to anybody you know that needs to see as the program is unfolding here at Igbo High School. And we're on our way there now. So if you are out there, please just keep it with us here. It's been to go much of Focus TV now. And uh, in the meantime, we will get to the venue. That's where we are. Very, very soon. It's going to be a wonderful moment with Pastor E.O. Adeboye, the General Overseer of the Redeemed Christian Church of God. And that is the moment we are already at the venue. Kúrò no! Kúrò lọ́nà. Taiwo. How far? Hey, I see something pàpọ̀ ẹ̀ náà. ẹ wọ́n wọ́n drive wọlé ni àyè wà bẹ́ẹ̀ náà. ṣé lè ló gbó bro. ilé tó gbó All right. At the venue already, and that's the moment, the welcoming moment with uh, Baba Adeboye. We are back to are ah. Orilegbon High School now, here in the city of Ogbomoso, where we welcome Baba to this the grand event being taking place here. And that's the moment. We really thank God for his safe arrival down here. Ah, that's the very, very wonderful moment. As you can see, it's a moment of praise and worship here. all the way. Now we are trying to get it on. all the way. That's the moment. You are worthy. You are worthy. You are worthy. You are worthy. Oníṣẹ́ àrà tó ṣiṣẹ́ ìyanu. You are worthy. Ìwé lọ. My father. My maker. King of kings. Yé na na na na. You are mighty. You are mighty wà máìtì you are mighty oníṣàrà tó ṣiṣẹ́ ìyanu you are mighty Lord Jésù you are mighty Jésù oníṣàrà tó ṣiṣẹ́ ìyanu you are mighty. torí pé ó ṣe wọ́n dà o lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. ó ṣe búrọ́kù o bàbá mi ṣe wọn kà lọ́wọ́lọ́wọ́. ó ṣe wọn kà bàbá mi ṣe wọn kà lọ́wọ́lọ́wọ́. bàbá mi ṣe wọn kà lọ́wọ́lọ́wọ́. Aziz Orishola uh, already at the venue now. I have a short interview, and uh, that's what you are witnessing now. But in the meantime, we wait for the arrival of uh, the general overseer here. I'm I'm a Jesus. therefore the Lord has highly exalted him. He has given him a name that is above every other name. At the name of Jesus, every knee shall bow. Every chest will Jésù, Jésù, olórúkọ àgbè ìyanu Jesus. Shout his name. Jesus. Jésù, Jésù, Jésù, olórúkọ àgbè ìrẹ̀ Jesus. I follow you to Jesus. You ask by

You are the most high God. You are the Father of there is no one better than Jehovah. Excellent Jehovah, Jehovah, Jehovah, ṣèwẹ̀fẹ́ yìí bàbá. Ìlànà àtà èmi ò bí mo ṣe bẹ̀rẹ̀ yìí Jésù. Orúkọ Jésù ló dẹ́kun ní ojú tó ń lọ. Ní orí the Lord. Ẹyin Our daddy is here alive. Daddy wa ti wà láàrin wa láàyè. Let somebody shout hallelujah. Ẹlẹ́gbẹ̀rún kò The hour we have been waiting for has come. Wákàtí tí a ti dúró dè I want you to pray. Let your faith be at work this afternoon. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ wà lójú iṣẹ́ lọ́sàn-án yìí. So that when our daddy begins to speak. Ló dé pé nígbà tí bàbá wa bá bẹ̀rẹ̀ sí ní wàásù. Your faith. Your faith. We join with the faith of our father in the Lord. Yóò dàgbọ̀ mọ́ tí bàbá wa ń lóluwa. A miracle will take place in your life. Iṣẹ́ ìyanu yóò sì bẹ̀rẹ̀ sí í ní ayé rẹ. I'm happy to announce to us this afternoon. Inú mi dùn láti kẹ́sì daddy. Wípé bàbá wa ọ̀mọ́. Our esteemed daddy. Bàbá wa ti àgbéga púpọ̀. Our coach. Wọ́n ti wà láàrin wa lọ́sàn-án yìí. And by the time he will begin to speak the word of God. Nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní sọ There will be divine visitation. I'm happy to introduce to us this afternoon. General Garcia of the Green Christian Church of God. Our beloved daddy. Bàbá wa Pastor Enoch Adékàyé Adébóyè. Láti wá Adébóyè. Put us together for Jesus. Ẹ bàtà wa yín fún Jésù. Ilé ìfọwọ́ ní ṣàbá ìlú. Ẹgbẹ́ kẹ̀lé kó kí aleluya. Olúwa kí ó bùkún fún yín. Akọrin wa. Nítorí pé àti àkókò wa ti ń lọ báyìí. Àwọn mìíràn sì dúró dè wá ní ibòmíràn báyìí. There's somebody there right now. Ẹnìkan wà ní ibí ní àkókò yìí o. It doesn't matter what the devil may do. Kò ní ṣe ohun tí èṣù tẹ̀ ń gbé ṣe nínú ayé rẹ báyìí. You are going to see the new year. Ó rí ọdún tuntun. If you are not called jẹ́ bẹ́ẹ̀ wọ ni ẹni náà pé hallelujah. God bless you. Please be eh? seated. Lọ́lúwa kó bùkún fún yín ẹ jókòó. I rejoice with you in this town today. Mo bá yín ṣe àjọyọ̀ ńlá nínú ìlú nínú ìlú yìí lónìí. Because this is the first time I'm coming here. Nítorí pé ìgbà àkọ́kọ́ nìyí fún mi tí wọ́n wá sí ibí yìí. And I believe God has a first time kind of miracle for somebody. Mo sì ní ìgbàgbọ́ pé àwọn iṣẹ́ ìyanu àkọ́kọ́ kan wà tí Ọlọ́run yóò ṣe nínú ayé ẹnìkan níbí lónìí. And I know you will get your own. Mo sì wọ̀ yí pé ọ̀rọ̀ tí ẹ gbà lónìí. Usually when I come for go fishing like this. Ní àwọn ìgbà tí mo bá lọ fún ètò ẹlọpẹja wa yìí. I come down in the town. Mo máa ń wá sí àwọn ìlú. Pray for them to five me. Láti gbàdúrà fún ọ fún bí ìṣẹ́jú bíi márùn-ún. And then I'll be on my way. Lẹ́yìn náà, wọ́n máa lọ ní ojú ọ̀nà mi lọ sí ibòmíràn. Because there are several places I must visit in a day. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ibi ni ó wọ̀ tí wọ́n lọ ní ọjọ́ kan. But today. Ṣùgbọ́n lónìí. Because you are very very special. Nítorí pé ẹ jẹ́ ènìyàn tó ṣe iyebíye sí mi. I will share with you about five minutes. Wọ́n bá yín sọ̀rọ̀ níbi ìṣẹ́jú bíi márùn-ún. Before we pray and then. Ó ló di pé à ń gbàdúrà wọ́n sì máa lọ ní ọ̀nà tèmi. I want to promise you something. Ṣùgbọ́n mo fẹ́ ṣe ìlérí ohun kan fún yín. None of you will ever forget today. Gbogbo ẹ̀mí tẹ́ ẹ wà níbí ẹ ò ní gbàgbé ọjọ́ tòní o. We want to talk about the everlasting father. Àlọ́ sọ̀rọ̀ nípa bàbá ayérayé. You see, Jesus Christ has many names. Jésù, ó ní orúkọ tí ó pọ̀ And each one of his name has a specific importance. Ìkọ̀ọ̀kan nínú àwọn orúkọ wọ̀nyí ló ṣe iyebíye ló sì ní ìtumọ̀. For example, in Isaiah chapter 9, verse six. Fún àpẹẹrẹ nínú ìwé Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà. God is saying, That means he can perform wonders for you. Eléyìí tó túmọ̀ sí pé ó lè ṣe ìyanínú ayé rẹ. And in the name of that wonderful Jesus. Àní orúkọ ìyanu náà tí à ń pè ní Jésù. You will receive a wonder today. Ó rí ìyanu lọ́lọ́dún ní orúkọ Jésù. They call him counselor. À ń pè ní olùkọ́nilẹ́wọ̀ràn. That means that a great adviser. Ẹni tí ó máa ń gbani ní ìyànjú. Someone who can give you an advice when nobody else can ẹni tí ó gbà ọ́ ní ìmọ̀ràn nígbà tí ò sí ẹnikẹ́ni tó lè ṣẹ́gun bẹ́ẹ̀. for example. fún àpẹẹrẹ. in Daniel chapter two. nínú ìwé Daniel orí kejì. the king had a dream. nígbà tí ó fi dí òkè ẹ̀rọ tí àgbà náà mọ́. she told all the wise men. èyí tí mo ti gbàgbé. and then give me the interpretation. ẹ sì fún mi ní ìtumọ̀ rẹ̀. the wise man said kábíyèsí. àwọn amòye wọ̀nyí ní kábíyèsí o. nobody ever asked anyone to interpret a dream that you do proper process. kò sí ẹni náà tó lè sọ ìtumọ̀ àlá ilé iṣẹ́ ẹlá èyí tẹ́yìn dá sí bàbá rẹ̀. and the king says if you don't tell me my dream. ọ̀bá wa wí pé tí ẹ̀ bá sọ àlá tí mo láyìí. And then give me the interpretation. Ó sì fún mi ní ìtumọ̀ rẹ̀. Gbogbo yín pátá lẹ́jọ́ náà nígbè lónìí. Abẹ́jẹ́ wọ́n ṣe máa ń dà pọ̀ Daniel. Arákùnrin kan wà níbẹ̀ tí a fẹ́ ní Dáníẹ́lì. He said give me an opportunity to consult my God. Ó ní fún mi ní àyè díẹ̀ kí n ti ẹ̀fọ́ Ọlọ́run mi jíròrò papọ̀. And in the night. Ní àṣálẹ́. God told him the dream. Ọlọ́run wá sọ àlá náà fún un adequate application. Àti ìtumọ̀ rẹ̀. Whenever you find yourself in a tight situation. Ilé tí o bá bá ara rẹ ní ìkórìíra tó ṣe ẹ̀wọ̀n tó ṣe. And you don't know how to get out of is why I can prophesy to all the students who are here. Ìdí náà ní tí mo lè sọ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sí gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa níbí lónìí. From now on. Láti àkókò yìí You will never fail another exam. À ń one who can do anything. Ẹni náà tó lè ṣoǹkó. The one who can say to somebody who is ninety years old you will have a child. ẹ̀yin náà ó lè sọ pé ẹni tó ti dá ọ̀kan ọgọ́rùn-ún ọdún tó ní bẹ̀rẹ̀ pé ó ní ọmọ. and when sarah had that attack. nígbà tí sarah gbọ́ eléyìí ó rẹ́rìn-ín. God said is there anything too hard for me to do. ọlọ́run because he was there at your beginning. Nítorí pé ó wà ní ìbẹ̀rẹ̀ rẹ. He can take care of what is said whatever is going to happen to you in the future. Ó lè gbọ́ ọmọ ṣe ohun ọmọ ẹni tó lè ṣẹlẹ̀ nípa ti ọjọ́ ọ̀la rẹ. And I'm prophesying to every one of you here today. Ẹ̀sùn àsọtẹ́lẹ̀ sí ayé gbogbo èyí tẹ̀ wà níbí lónìí. If there's anything wrong at your source. Tí ọmọ tí ọmọ we are talking about, you put it right to today. In the future. The one who made you. Ẹni náà tí ó ṣẹ̀dá rẹ. The correct that thing. Yóò ṣàtúnṣe lọ. And this one. Baba yìí is the original physician. Òun náà olùwòsàn tó lọ. It was the first one to perform an operation. Òun náà ni ẹni àkọ́kọ́ tó ṣe iṣẹ́ abẹ fún ènìyàn. And when they perform the operation. Nígbà tí ó ṣe iṣẹ́ abẹ yìí tán. There wasn't a drop of blood. Kò tiẹ̀ sí pé a rí ojú ẹ̀jẹ̀ kankan lára ẹni náà. I have good news for somebody here today. Mo ní ìròyìn ayọ̀ fún ẹnìkan níbí lónìí. Ó àwọn nǹkan wọn tí oníṣègùn kò lè ṣe. My father will do it for me. This father. Bàbá yìí. Is the richest person in the whole world. Òun náà ni ó lọ́rọ̀ jù lọ ní gbogbo ayé yìí. He said silver is mine. Ó ní wúrà tèmi ni. Gold is mine. Fàdákà tèmi ni pẹ̀lú. Uh, a cattle upon a thousand hills, he said they are mine. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tèmi o. He said I'm the one who will make people rich. Ó ní èmi náà ni mo lè sọ ẹni di ọlọ́rọ̀. Without adding any sorrow to it at all. Tí o sì ní ní ìbànújẹ́ pẹ̀lú rẹ̀ pẹ̀lú. Àwọn kan wà níbí tí wọ́n ti ẹ̀lẹ́ má gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìgbọ́ ṣùgbọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀. Kó tó di pé owó ọdún tuntun. Ẹnìkan wà níbí. God is going to do something for you. Ọlọ́run yóò ṣe é sure that to poverty in your family. Ètí fi òfin sí òsì àti àdágbó nínú ìdílé rẹ. Ó lè Bó ṣe lágbára tó. Àwòrí kì í. Bó ṣe ní ọ̀dùn tó. How is the only one who can promote. Open doors and nobody can show. Bí ó ti lè ṣí ilẹ̀kùn tí ẹni. can say no. Nígbà tí ó bá sọ pé bẹ́ẹ̀ ni kò sí ẹni náà tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́. I can continue for a long time. Mo lè tẹ̀síwájú fún ọ̀pọ̀lọpọ̀ àkókò. Some people have been waiting since uh, ten o'clock somewhere. Ṣùgbọ́n àwọn mìíràn ti dúró dè mí níbi aago mẹ́wàá sẹ́yìn báyìí. And then tell you something about this family. Mo wá fẹ́ sọ nǹkan nípa bàbá yìí. They call it everlasting wọ́n pè ní ayérayé. kí ni ìtumọ̀ eléyìí? If your father is the president. Tí bàbá rẹ bá jẹ́ olórí orílẹ̀-èdè. You will enjoy the presidency for eight years. Ó máa jẹ àǹfààní pé bàbá rẹ jẹ́ olórí orílẹ̀-èdè fún ọdún mẹ́jọ. After eight years. Lẹ́yìn ọdún mẹ́jọ. Your father will become ex-president. Bàbá rẹ̀ yóò máa jẹ́ olórí orílẹ̀-èdè àná. Because he was elected into office. Nítorí pé a.